أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل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 هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخواني الكرام وأخواتي الكريمات السلام عليكم ورحمة الله وبركاته àrípẹ́ fún ọlọ́run bá alékún ìkẹ́ ọlọ́run bá àti ìrà jẹ́mìyà tán ọlọ́run bá kó mọ́ bá nẹ́bí wa mọ̀ṣánbáyí sallallahu alayhi wa sallam àti àwọn ará ilé ànábì sallallahu alayhi wa sallam àti àwọn sàhábà ànábì sallallahu alayhi wa sallam àti gbogbo olùrin ojú ọ̀nà ànábì sallallahu alayhi wa sallam títí di ọjọ́ pé àtẹ̀yàmà ìtẹ̀síwájú nípa àlàyé Suratul Kahf àbá àlàyé sura náà dé àyà ẹlẹ́ẹ̀kọkàndínlógójì àpẹ̀lú gbọ́lọ́wọ́ bá láti dérí ayẹlẹ́kọ̀ọ́kàdínlógójì yẹn òun náà láti bẹ̀rẹ̀ débi tí ọlọ́run bá ní kẹ́lá tí ó bá gbà wá láyé láti rí àlàyé ṣèdé ní alẹ́ tòní lẹ́ni tí ń bẹ ọlọ́run bá kọ́lọ́run bá pé ó sí ọ̀rọ̀ ìmọ̀ gbọ́tẹ̀ sí orí Kùránì tí a ń gbọ́ yìí kọ́lọ́run bá kó sí ní orí padà dáadáa nínú ìgbésí ayé wa ọlọ́run bá kójí kó lápa dáadáa nínú ìsẹ̀mí wa ọlọ́run bá kójí kó lápa dáadáa nínú àgbọ́yé wa ọlọ́run bá ní pẹ́lá tó fi mọ́tí wa ládá rẹ̀ lọ́jọ́ kójá sí yára náà nílé àǹfààní àti kakọ̀ áàlì lónìí torí pé àwọn ní ìjẹjọ àti láǹfààní àti ìlérí tí a kàdé inshallah ta'ala a ma bá tafsiru náà lọ ní mímọ̀ lé àwọn ilé ìtàṣí kàdí ìjẹjọ yìí ọlọ́wọ́ bá rí kẹlá ń sọ fún wa nípa ìtàwọn ọkùnrin méjì kan tọ́lọ́wọ́ bá rí fẹ́ kí akẹ́kọ̀ọ́ látara àwọn méjèèjì ìkan jẹ́ aláìnígbàgbọ́ sí ọlọ́wọ́ bá ìkejì sì jẹ́ olùgbà ọlọ́run bá gbọ́ ìkejì jẹ́ onígbàgbọ́ eré ìtọ́wà jẹ́ aláìgbàgbọ́ yìí ọlọ́run bá àríkẹ́lá wá fún ní ọrọ̀ ayé ọlọ́run bá àríkẹ́lá fi àrísìkí rẹ̀ lójú ọlọ́run bá àríkẹ́lá tẹ́ àrísìkí lẹ̀ fún ó wá ń ṣe ìgbéraga sí ẹni tí ó jẹ́ onígbàgbọ́ ama tí òun ò ní tọ́lọ́mọ bá rí tẹ́lọ́ sí ayé ilẹ̀kùn ọwá ń ṣe ìgbà ọwá ń ṣe sí ẹni yìí nka bá rí tẹ́lọ́ ah, bẹ́júwó yíwa nǹkan tí ó padà jẹ́ àtúbọ̀tán aláìnígbàgbọ́ yìí látọ̀dọ̀ ló ti a sì gbọ́dọ̀ máa dúpẹ́ fọ́lọ́wọ́n bá lé lórí a sì gbọ́dọ̀ máa máa rírí orí ọlọ́wọ́n bá pẹ̀lú kíkájẹ́ni tí ó nígbàgbọ́ sí ọlọ́wọ́n bá àti kájẹ́ni tí ó máa jọ́sìn fún ọlọ́wọ́n bá pẹ̀lú àwọn orí tọ́lọ́wọ́n bá rí kẹ́lá sí fọ́wàí pàtí wọ́n bá ọ̀rọ̀ náà lọ ẹ̀rú tí ó jẹ́ múmìnì ó wá ń sọ fún ọ̀rẹ́ rẹ̀ ẹni kéjì ẹ̀tọ́ jẹ́ kéfèrí ó ní wà láwùlá ìdàkọ́lta jannataka qulta ma sha Allahu la quwwata illa billah in tarani ana aqalla minka mala wa walada ọkùnrin tó jẹ́ olùnígbàgbọ́ yìí tó onígbàgbọ́ òdodo yìí ó ń sọ fún ẹni kejì rẹ̀ ó ní ìbákì lórí fún ọ èéṣe ọgán nígbàtí ìdàkọ́ ìtẹ̀gẹ̀ nẹ́tẹ̀ èé ọba tí ó rí fún ọ nígbàtọ̀ ọwọ́ náà gbà rẹ̀ tọ́lọ́wọ́n bá lè kí láti kẹ́ ọ tó bá yẹ pọ́ sọ wípé qulta ma sha Allah la quwwata illa billah eléyìí báyìí gbólóhùn yìí ọ̀rọ̀ tó jáde ni tí ń jẹ́ ọ̀rọ̀ ìbániwí tí ń jẹ́ ọ̀rọ̀ tí ń ṣe báwí fẹ́ni tí yẹ ń sọ̀rọ̀ fún ọkùnrin tó jẹ́ olùgbàgbọ́ òdodo yìí ó ń bá ọ̀rẹ́ rẹ̀ wí ó ń ṣe bá wí fún ó sì ń ṣe nàṣíhà fún pé èsì ọ́ nígbàtọ̀ wọnú oko rẹ̀ tọ́lọ́wọ́n bá lékẹ́ láti kẹ́ ọ gẹ́gẹ́ bí ìkẹ́ ọlọ́wọ́n bá lórí ẹ̀ kólítàmà ṣá Allah tọ́bá yẹ pọ́ sọ wípé in tọ́lọ́wọ́n bá lékẹ́ láti fún mi lórí yìí bọ́lọ́wọ́ bá lè pẹ́lá sí fẹ́ kórí lélé ìbáyìí ọ̀dọ̀ ọlọ́wọ́ bá lélé ti wá bákan náà in tí ọlọ́wọ́ bá lè pẹ́lá fẹ́ kó máa dọ́dọ̀ mi nínú kí ọlọ́wọ́ bá náà lélé ìjẹ́ la quwwa kìí ṣe pẹ̀lú agbára mi ni mo fi ní tí kèé bá ṣe wípọ́lọ́wọ́ bá lè pẹ́lá lọ́fẹ́ kí nǹkan ìmọ̀ jẹ́ ما شاء الله لا قوة إلا بالله kọba lóore fún ọ kọba sì máa dáa fún ọ orí rẹ yóò bá sì máa bẹ́ lọ tó bá jẹ́ gbẹ́gbà tó wọnú ọgbà rẹ ọ̀sọ̀ yí pé oore tọ́lọ̀wọ̀n bá lékẹ́lá sí fún mi in fẹ́ nínú orí ẹ̀ láti yọ̀ǹda fún mi náà lọ́wọ́n bá lékẹ́lá yọ̀ǹda ẹ̀ la quwwata illa billah kìí ṣe pẹ̀lú agbára òun náà ni mo ṣe rí àyàfi tí è bá ṣe wípé ìgbára lé Ọlọ́run bá ní èyí agbára láti rọra mi lọ́rọ̀ èyí agbára láti sọ́ra mi di abọ̀rọ̀ illa billah pẹ̀lú ìwárànlọ́wọ́ lọ́tọ̀dọ̀ Ọlọ́run bá ẹni yí sọ fún ẹni kejì ẹ̀bẹ̀ ìntàrọ ni a na àkọlà mínkà mẹ́lá wà wà ládá kódà bọ́ bá jẹ́ jẹ́ sí pé orí mi gẹ́gẹ́ bí ẹni tó kéré sí ọ mẹ́lá ní dúkìá kódà bọ́ bá ti ẹ̀rí ni gẹ́gẹ́ bí ẹni tó kéré sí ọ lárízìkì kódà bọ́ bá ti ẹ̀rí ni gẹ́gẹ́ bí ẹni tó kéré sí ọ lọ́rọ̀ ayé wà wálàdà tó sì rí báwọn ọmọ mi kò tọ́ àwọn ọmọ rẹ̀ kìí ṣe pé mo bímọ mẹ́sàn-án ìwọ́bí etí nǹkan àmọ́ wà wálàdà pẹ́ àwọn ọmọ ti ẹjẹ́ gọ́ọ̀nà wà wálàdà pẹ́ àwọn ọmọ ti ẹjẹ́ mínísà wà wálàdà pẹ́ àwọn ọmọ ti ẹjẹ́ lọ́wọ́ nípò gíga ọlọ́run ọba náà ló ṣe fọ́ kìí ṣe pẹ̀lú agbára rẹ̀ kìí ṣe pẹ̀lú ọgbọ́n rẹ̀ kìí ṣe pẹ̀lú mímọ̀ ṣe rẹ̀ tí kìí bá ṣe wípé látọ̀dọ̀ ọlọ́run ọba ló ti wà ní ilé ìbáyìí lọ́pàá ló fi jẹ́ sí pé àwọn bá ẹgbù sẹ́lẹ̀ wọ́n ní nígbò wàtígbà tí a bá rí orí kan tọ́lọ̀wọ́ bá rí kẹlẹ́bá sí fún wa tàbá rí ìdẹ̀ra ọlọ́wọ́ bá kan lórí wa wọ́n ní ó dá ká máa wípé ròyìn pé masha Allahu la quwwata illa billah tíyàn gbà yí pé àtọ̀dọ̀ ọlọ́run ọba lórí ti wá ọlọ́run ọba ló sì fẹ́ bẹ́ẹ̀ kó máa wá sọ́dọ̀ yàn kèyí jẹ pẹ̀lú agbára yẹn lèyàn fi rí tí kèé bá ti rí pé pẹ̀lú gbáralé ọlọ́run ọba ni so inú àwọn tí wọ́n gbà yí kó dá kí ẹ̀ máa wí bẹ́ẹ̀ òun náà ni ashab ashab bákan náà wahbu ibn munabbi rahimahum àtàwọn tí wọ́n pọ̀ nínú àwọn sálà wọ́n ní látara àyà yìí tẹ́yàn bá tọ́lọ̀wọ̀n bá lè tẹ́yàn bá yà orí ọlọ́wọ̀n bá kẹ nínú gbésí ayé yàn bóyá lórí àwọn ọmọ tẹ́yàn bí ni àbí lórí kẹ́kẹ́ nínú àwọn ìdẹ̀ra ayé tọ́lọ̀wọ̀n bá lè náà ilẹ̀ ẹ̀nà lọ́pàá ló jẹ́ pé nínú hadithu tí Abu Hurairah radiyallahu ta'ala anhu tó gbà wá Ànábì sallallahu alaihi wasallam sọ fún Abu Hurairah pé ala adilluka ila kanzi min kunuzil janna Ànábì ní Abu Hurairah ṣe ọwá ní ṣe fún ọ ní rubí nípa pẹ́pẹ́ kan nínú àwọn pẹ́pẹ́ ọ̀rọ̀ aljanna Ànábì sallallahu alaihi wasallam ní òun náà ni gbónáwó la hawla wala quwwata illa billah ẹgbàwá kẹni ẹgbàwá mi ní la hawla ó ní la quwwata kò sí la mẹ́ Naam. Ànábì sallallahu pẹ́pẹ́kẹ́ nínú pẹ́pẹ́ ọ̀rọ̀ aljanna nínú pẹ́pẹ́ àwọn ọ̀rọ̀ aljanna ó náà ní gbólóhùn la hawla ó ní pé kí a máa sọ gbólóhùn pé la hawla ìjúmọ̀ ní pé kò sí ọgbọ́n fún wa láti fi lè rí oore fà fúnra wa la kò sí ọgbọ́n fúnra fún wa láti fi lè rí agbúrú jẹ́jìnà síra wa wàlá kúnwàtà bẹ́ẹ̀ ni a ní agbára láti pa orí fúnra wa ní tipátipá tọ́lọ̀wọ̀n bá ní tẹ́lọ̀ báyọ̀ ńlá rẹ̀ wàlá kúnwàtà bẹ́ẹ̀ sì láà lágbára láti gbé aburú jìnà síra wa la hawla wàlá kúnwàtà ìtumẹ̀ ni ẹ kò sọ́gbọ́n kẹta gbọ́n tó lè mú wa rí orí látọ̀dọ̀ lọ́wọ́ba tọ́lọ́wọ́n kò sí ọgbọ́n tá lè gbọ́n láti rí gbogbo fúnra wa bẹ́ẹ̀ ni kò sí kó wà ọ̀bá ìjóníjẹ́ lọ́kọ́wàtà agbáre ògbé pẹ́ẹ̀à ẹ̀yàlù súnlẹ̀ lágbára àwọn ní ìdájọ́ gbọ́dà bàbá alágbára ní ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láìpẹ́ yìí nígbàtí àwọn ẹ̀kẹ́ ń ju èyẹ kan mara wọn lọ́wọ́ nínú èyí tó ga lórí Nàìjíríà àwọn àbáàlú àwọn àbáàlọ́rin wá péjọ pé à kí ní jẹ́bẹ̀ fọ́lọ́wọ́n bá lọ́wọ́ ọgbà wọ́n gbáńtúláṣì àti gbáńtúláṣì lọ́wọ́ Ọlọ́run àà wọ́lọ́hìláwí Islam islam ẹlẹ́bọ sámú náà ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀tọ́ ń pè láfáàmì ẹlẹ́bọ pọ́nbélé kí ẹ máa sọ pé tọ́lọ́wọ́ bá lè kílọ́ bá fẹ́ fún ni àwájú mẹ́jàgbà lọ́wọ́ lọ́wọ́ àtìjágbà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ajá ìgbà mọ́ lọ́wọ́ a'udhu billah a'udhu billah wọ́n láwọn ìjàgbà àgbákò lẹ jágbà ẹ̀ ní orí jágbà lọ́dọ̀ lọ́wọ́ eléyìí tí ó pàyínù bíyàn bá ń rò pé òun ní agbára láti já nǹkankan gbà lọ́dọ̀ náà bá subhanallah nígbà míì tẹ́ wá ń fẹ́ yẹn ọlọ́run bọ́ wá jẹ́ kó máa rí bẹ́ẹ̀ ọlọ́run bọ́ jẹ́ kó máa ṣẹlẹ̀ sí wọn ìsìdìrọ́jà tó mọ́ wá rò pé báyà wọn jàgbà mọ́lọ́run bá ń tún

àbíkẹ́ ẹ̀mà rùkú òun já nǹkan gbà lọ́dọ̀ ọlọ́wọ́ bá ń tó tọ́ ó sì máa rí pé nǹkan yẹn ń ṣẹlẹ̀ ń tó tọ́ wàlọ́hì ẹni tọ́lọ́wọ́ bá lékẹ́ bá ń tẹ́rà ìfún ọlọ́wọ́ bọ̀ fẹ́ sànú ẹ̀ ní o torí pé kò ní rí yọ́mà kò ní lè ronúkúwàdà láíláí orí ẹgbẹ́ yẹn ni ọmọ wa bá lọ سيرا نيسي سوتر النبي صلى الله عليه وسلم أبو هريرة في ألا أدلك إلى كنز من كنوز الجنة نينا وانكب الجنة لوا so kí a máa kí a máa kó gbogbo àlámẹ̀rí wa lé Ọlọ́run ọba lọ́wọ́

kama sọ pé bismillah tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah arábìnrin gbogbo ẹni tó bá sọ báyìí àmọ́lápùkọ́ bẹ tọ́lọ̀ọba àríkẹ́ lónìí kọmọ sọ fún pé yóò ní a yóò ọlọ́run bá lè kẹ́lá ti sọ ẹ níbi gbogbo aburú pẹ̀lú gbọ́nà tó wí wàkù fi ìta ọlọ́run bá lè kẹ́lá ti tó ẹ ọlọ́run bá lè kẹ́lá ti dúró gẹ́gẹ́ bí ẹni tí ó tó ọ lórí gbogbo bùkátà rẹ àtẹ́lé tó ń fẹ́ ni àtẹ́lé tó ń fẹ́ ni ọlọ́run bá lè kẹ́lá tó ọ lórí ẹ lórí gbọ́nà tó sọ ẹni náà wọ́n sọ fún pé kìbá lóore fún إن ترني أنا أقل منك مالا وولدا نعم آه، آية تسلي هني فعسى ربي أن يؤتيني خيرا من جنتك ويرسل عليها حسبانا من السماء فتصبح صعيدا زلقا هني فعسى ربي ó ṣe é ṣe kọ́lọ̀wọ̀n bá mi àyíkí a ní khayran min jannatika kó fún mi ní oore kó fún mi ní tó lóore ju ọgbà rẹ tí wọ́n rò fún oore tó lágbára jù tọ́lọ̀wọ̀n bá dékílá sí fún ọ̀yí ó ṣe é ṣe kọ́lọ̀wọ̀n bá dékílá sí gíní òkú fèmì náà ní tó lóore jù bẹ́ẹ̀ lọ tọ́ bá ti ẹ̀rí mi lónìí gẹ́gẹ́ bí ẹni tí ó kéré sí ọ nípò ayé gẹ́gẹ́ bí ẹni tí ó kéré sí ọ ní dúkìá àti lọ́mọ àmọ́mọ̀ ipé o ọlọ́run bá mi náà ní kápá bẹ́ẹ̀ ọlọ́run bá sì lè ṣe fún mi in tó lóore ju ọgbà ti ẹ̀yìn lọ lọ́jọ́ gbẹ́dà tẹ̀yàmà tí nílé ayé iná ọlọ́run bá ìrìkẹ́lá lè ṣe fún mi bẹ́ẹ̀ wà yóò sílá ẹlẹ́yà ṣùgbọ́nà tọ́lọ́run bá ìrìkẹ́lọ́wà ń rẹ̀ ìyà ṣùgbọ́nà tọ́lọ́wọ́ba lékẹ́ lọ́rùn rẹ̀ ìyà tọ́lọ́wọ́ba lékẹ́ lọ́ sọ ìyà kalẹ̀ torí ṣùsùbánà àwọn ìlàmẹ́ ìlúwọ́ wọ́n ní kúrò ẹgbẹ́ jami ṣùsùbánà òun ló jẹ́ ṣùsùbánà òun ni tá umar púpọ̀ ní parí mú pọ̀jù ẹ̀yẹ jami rẹ̀ ní ṣùsùbánà òun náà ni marami àwọn ìyà tí ọlọ́wọ́ bá dékè ló jù látókè sí nǹkan onáà ń pè bẹ́ tí ọkùnrin ní ó ṣeéṣe ó rọrùn fún ọlọ́wọ́ bá láti fún mi nílé tó lóore ju ọgbà ilé tọ́lọ́wọ́ bá dékè láti dogun fún ọ tó fi ń yàgà lé mi lórí kọ́lọ̀wọ́ bá àlékẹ́lá kọ́wá pàtí èyí rẹ̀ pẹ̀lú kọ́lọ̀wọ́ bá sọ ìyàkalẹ̀ láti sánmà tó ìyà yìí yóò kó ìparun bá gbogbo tó ní tó fi yàn gẹ̀rí fàtúsì bí ha sọ tí gbogbo ọgbà tó ní tí ó di sọ ìyí yẹpẹ̀ pè ní sọ sí ọlọ́wọ́ bá ní فتيمموا صعيدا طيبا gbàtọ́nà wà lékílá fẹ́ kọ́ wa bí a ti ṣe àlùwàlá nígbàtí a bá lọ sí ilé ẹ̀gbin àbábá súnmọ́ ìyàwó wa káàwà rí omi ọlọ́wọ́n bá lékílá ní ẹsẹ̀ tayammum sa'idan pọ̀yíbà نعم وني فتصبح سعيدا زلقا tí gbogbo tó gbójúlé yìí tí ó wà di ẹ̀pẹ̀ lásán tọ́lọ̀wà lè tẹ́lọ parun zálàkọ̀ ìtumọ̀ zálàkọ̀ ní pé tí ó di ilẹ̀ yán ilẹ̀ ọgbà rẹ̀ yẹn lẹ́yìn tó bá di ẹ̀pẹ̀ tán yóò ti wá di tó ẹ́ pé kò ní sí pín nǹkan tán nílé ogun bẹ̀rẹ̀ láyéláyé nítorí pé ṣẹ́rí ìbínú ọlọ́run wọ́n ni wọ́n sọ fún pé lẹ́yìn pọ́nà ọba rẹ̀ gẹ́rẹ́bá tó pa gbogbo ìgbà rẹ̀ yóò tẹ́gẹ̀ yóò tó wá di dálákọ̀ yóò tó wá di nǹkan tó yẹ sí pé kò lè nǹkan mọ́láyé bẹ́ẹ̀ gbẹ̀ǹkan síbẹ̀ ìtumọ̀ kan nínú dálákọ̀ ẹlẹ́ẹ̀kejì dálakọ̀ yóò tún wá dìbí tó ẹ pé ó dàbí tọ́nà ọba àríkò tó bínú sí àìyàn dé ọlọ́run yóò tún dìbí tí ò ní ṣe rìn tí ò ní ṣe máa gbẹ́sẹ̀ lé ìtumọ̀ dálakọ̀ ni ẹ tọ́bá sọ pé almazlakọ̀ almazlakọ̀ òun náà ni ààyè bí tí kò ṣe gbé ẹsẹ̀ sí tó ẹ pé tẹ bá gbẹ́sẹ̀ sí ẹsẹ̀ yóò ní dúró mẹ́ ẹsẹ̀ yóò kẹ́rì tàbí kẹ́ yọ náà pè ní ṣe rá ní sí so ọlọ́wọ́ bá lè kẹ́lá ọlọ́wọ́ bá lè sọ ìyàkalẹ̀ lórí nǹkan tí lórí dúkìá tó fi yẹ gẹ̀yí tọ́lọ́wọ́ bá lè kẹ́lá wà sọ di ẹ̀pẹ̀ tí ò ní léwu kẹta mọ́ láíláí bákan tí ilé tó ń pé òfin ń wá àwọn nǹkan oko rẹ̀ tí fi ń ṣe dáadáa yìí kọ́lọ̀ kí omi yìí padà di lọ́rọ̀ in tí ó wọ̀ lè lọ yẹ́yẹ́ tó ní rí tó ń kò sí kó sí lé gbẹ́lẹ̀ tó kódà kan gbẹ́bọ́ ohun tó lè dé tó miẹwà ìtumọ̀ lọ́rọ̀ nìyẹn lọ́rọ̀ mẹ́sùdáwù ni tó wà ní so mọ́sílárù tọ́wà láyé gẹ́lẹ́ o tọ́wà láyé ìsì tí omi yọ padà wá ní tí ó wọlẹ̀ lọ yányá tó yẹ sí pé kò sí bó ṣe lè gbìyànjú láti wá tó o ní rí tó yẹ sí pé falanteska tó yà ìlàhú kọ́lábà o ní ní ìkápá láti ṣe gẹ́lẹ́ o láti wá omi ẹ̀rí má pẹ̀lú gbogbo ọ̀nà tó bá wù pé kí ẹ̀ fi wá omi ó lè rí máa ọlọ́wọ́ bá lẹ́kì ló mú omi náà lọ ẹ̀lẹ́bà ló fi jẹ́ sí pé nínú suratul mulk bàtọ́lọ́wọ́ bá lẹ́kì lánàá sọ ọlọ́bá ní qul ara'aytum in asbaha ma'ukum ghawra ọlọ́wọ́ bá ní ìrànẹ́bì máa sọ fún wọn pé ẹrùnú sí o in asbaha ma'ukum ghawra tó mẹ́ bá di omi tẹ́ mú ẹ̀ tọ́lọ̀ bá lẹ́kì mú wá sókè fún ìtẹ́ mú tẹ́ fi ń sẹ̀mí tó bá di tó wọlẹ̀ lọ yányá tí a yẹ pé ẹ̀mà lélẹ́lẹ́ ẹ̀mà wà lọ ẹ̀mú ìbámá ẹ̀sì ní omi ẹ̀pàjáde ma fọ́mẹ́ ìyà tí kùn bí máa ìmà yìí ọlọ́wọ́n bá ní tálẹ́lẹ́ lẹ́yìn ọlọ́wọ́n bá tó lè mú omi tí ó súnmọ́ tó sísẹ́ omi sì pàtàkì gan nínú sẹ̀yọ́ omi ó pàtàkì nínú ìṣẹ̀lẹ̀ ọ̀dẹ̀lẹ́yìn débi pé ó ní àwọn iye nǹkan ọjọ́ tó ń pẹ́tẹ̀yàn bá momi tíyàn fi lè gbélé ayé dà kódà iye nǹkan ọjọ́ tó ń pẹ́tẹ̀yàn bá momi tíyàn fi lè gbélé ayé ó kéré sí iye nǹkan ọjọ́ tó ń pẹ́tẹ̀yàn bá jẹun tíyàn fi lè gbélé ayé ìyẹn lè má jẹun káwọn àsìkò tó pẹ́ ju àsìkò omi lọ kómi ara yẹn gbẹ òun ń pè ní dehydration kómi gbẹ omi ara yẹn inú tó yára pààyàn jù lọ́wà ló jẹ́ pé tí yẹn bá ní àrùn pé ó ń ya ìgbẹ̀sẹ̀ gbúrú tó ì tó ń bì irú ẹni bẹ́ẹ̀ tó wọ́n bá lè tèrè jù fún ẹgbẹ̀mọ́ fún lómi láìpẹ́ láìpẹ́ yóò láìpẹ́ nínú tó yára pààyàn lọ́wà tó yí dehydration ṣẹlẹ̀ gbogbo omi ara ẹ̀ ó gbẹ omi pàtàkì inú sẹ̀mí ọmọ ẹ̀dẹ́ nìyàn púpọ̀ jù jama'a omi yìí wallahi láàbí tọ́lọ̀wọ́n bá alékẹ́lẹ́ bá mọ́ lọ jìnà tọ́lọ̀wọ́n bá alékẹ́lẹ́ òun wá sí tòsí fún wa kò sẹ́ni náà tó lè mú omi wá sí tòsí fún wa támàrí ìdẹ̀rọ ọlọ́wọ́n bá ní àwákẹ́mọ́ tẹ́lá àwọn ìdẹ̀ra kan bẹ mọ́sánmọ́ yẹn pé àwọn ìdẹ̀ra kan bẹ tó ṣe ó dìgbà tẹ́yẹn bá tó rí ìdàkejì ẹ̀ kó tó mọ̀ pé dẹ̀ra àwọn ìdẹ̀ra ọlọ́wọ́n bá kan bẹ tó ṣe tí a bá sì rí ìdàkejì ẹ̀ à ní mọ̀ pé ìdẹ̀ra láàárín ó dìjọ́ tí ìdàkejì ẹ̀ bá tó ṣẹlẹ̀ sí ẹ̀kí tó mọ̀ pé à ah, àfẹ́kẹ́rọ ọlọ́wọ́n bá lọ́pọ̀ lórí mi lẹ́gbẹ̀ẹ́ nígbà tí nǹkan yìí nígbà tí nǹkan ìdúwà pẹ̀lú fún bí àpẹẹrẹ bá ṣe wà yìí àlékí mọ̀ pọ́lọ́wọ́ bá lékẹ́ láti orí fún wa ìjọ́ta bá sàárẹ̀ lámà ọjọ́ kẹrin ní kí wa ìwá sí ni mo síkì gan mo wá ní ẹnu mi ọ̀wá dùn mọ́ láti gbóúnjẹ ẹnu mi ní malaria ẹnu yìí ò ní ṣe jẹun mọ́ ẹ sì ní láti jẹun túláàsì ẹwọ oúnjẹ tó ẹgbẹ́ adùn láàrin bẹ́ẹ̀ yàtọ̀ púpà ní yóò àtúngbádùn ẹ̀mí ara wá ń bẹ́ẹ̀ oúnjẹ wà di ìnira fún yẹn láti jẹ oúnjẹ òsì ní wọ́n jẹ tó tó bá ń jẹun bí ìnira ní ọmọ jẹ́ láti ẹ̀jẹ̀ gini wọ́n ní à ẹ máa rọ́jú jẹ́ náà ní bá ẹ rọ́jú jẹ́ náà ní ó sì máa rọ́jú wàláhì ìlàbí jẹ́ wọ́n wò pé á ah! wàláhì tọ́lọ́m fẹ́ pọ́lìsì yẹn tí tọ́lọ́m fẹ́ kí ayé ní ìtumọ̀ sí yẹn kọ́lọ́m kan yọ mọ́ padà mọ́ ẹ tọrọ fún ìyàwó èyàn mọ̀ pé ayé yìí ilé yóò súnyà

ẹran sí jẹ oúnjẹ ìdùn gẹn aláyà oúnjẹ ìdùn rárá kò dún kí ni adùn ọlọ́run ti yọ́kò lẹ́nu ẹ̀jẹ̀ tó yíba ní ṣe tó ń ta bá débẹ̀ ní pé àwọn ìjẹ̀ra kan bẹ̀rẹ̀ pé ó dìbà tí èyàn bá tó rí ìdàkejì ẹ̀ kí èyàn tó mọ̀ pé jẹ̀ra ni jọ́ tí èyàn bá fẹ́ mọ̀ pé ojú ìjẹ̀ra ni ìwọ díjú kó rìn láàrin wákàtí méjì lọ́mọ̀ pé ah àti kéyàn fọ́ lójú àti tó burú díjú wò tọ́ bá rìn láàrin wákàtí méjì wọ́n ní wákàtí méjì pọ̀ ẹ kó lè máa káyà lè máa ní ọ́nà dáadé kọ́kànrin lásán ìjá pàápàá jùlọ alálẹ́ chẹ́sì ẹ̀wùn tàbá jẹ parí àkí òta jíjú bọ́ mẹ́lọ lẹ́yìn náà <laughs> pàtẹ́jì rà nílé wọn lọ́tọ̀ gbà ní pàtàkó wọ́n ni wà òṣèrè pọ̀ ní sámẹ́rì wà òhèrí kọlì sámàrí ni nítorí pọ́lọ́ ọba àdékẹ́lẹ́fẹ́ sọ dákọ̀ọ̀rọ̀ mùmìnì tẹgbé aṣọ níjọ́ kan wípé àrẹ́bì sọ́tọ́lọ́ ọ̀sọ́lọ́ wípé àwọn ẹ̀dá kan ń bẹ tó jẹ́ sí pé wọ́n rí ọlọ́run bá wọ̀dé wípé bá búra kọ́lọ́run ló ṣe nǹkan báyìí wà lọ́rọ̀ lọ́wọ́ bó ṣe tasdiqan li hadha ar-rajul ní àti lè fi ní àti lè fi ìjódodo ọkùnrin mùmìnì ìrìnlẹ̀ pé òdodo ni ọlọ́wọ́ bà lè kẹ́lá ọlọ́wọ́ bá àríkẹ́ lá ó sàmpọ̀rọ̀ tó sọ ọlọ́wọ́ bá àríkẹ́ pé wà ó ṣe ń pọ̀dì sámàrí ọlọ́wọ́ bá ní látara báyìí a ti pa gbogbo tí ọkùnrin ní apárun yányá tẹgbẹ́ ọ̀rẹ́ rẹ̀ yẹn ti wá sí pútá ní ọlọ́wọ́ bá ní wà ó ṣe ń pọ̀dì sámàrí ọlọ́wọ́ ní gbogbo tó ní pàwátá ọlọ́wọ́ bá láwọ́ ọlọ́wọ́ bá parun فأصبح يقلب كفيه على ما أنفق فيها ọkùnrin wá bẹ̀rẹ̀ sí máa tẹ́wọ́ pẹ́ẹ̀pẹ́ ní fọwọ́ ọ̀tún ní bínú tòsí lẹ́ni tí ń ṣe àbámà ìṣẹ́sí ẹ̀rí tí bá ń kábàmà nù tí ó máa lura wọn tí ó bí fúra pé ha wà ládé ah, owó ọgbó tèmi bá mi náà ma sórí títí àwọn nǹkan bẹ́ẹ̀ fa asbaha yuqallibu kaffayhi ala ma anfaqa fiha lórí àwọn tó ń ná lórí òkú ìgbógbé parun wọ́n bẹ̀rẹ̀ sí máa fọwọ́ lura wọn làbá ma wá dé wa hiya khawiyatun ala urushiha gbogbo àwọn èso ìpátá àtèso ìnàbù ni àtèso tamuru ni àti gbogbo àwọn èso tó wà ń bẹ gbogbo ẹ̀bẹ̀rẹ̀ sí sí lura wọn wọ́n gbogbo ẹ̀lára ká bàjẹ́ wọn parun wàyàkúlù yà lẹ́ìtàní ọkùnrin wá ní àà yà lẹ́ìtàní ìmàmíò yà lẹ́ìtàní ọ̀rọ̀ tí yà máa ń sọ láti fi kábàmà ní kí yà máa ń sọ láti fi kábàmà pé àà ah, èsì èmi ee ọlọ́run bá wọn bọ́ọ̀lọ́rọ̀ mi ti á já sí ó ní yá léìta ni lam ushrik bi rabbi ahada ìbá yìí ti má fẹ́ nìkankan sí orogún pẹ̀lú ọlọ́run bá mi o ìbá ti má fẹ́ nìkankan sí orogún pẹ̀lú ọlọ́run bá mi náà ilé ìbá lójú kúrò wípé ọlọ́run bá lójú láń fún wa ní ìròyìn nípa pé ọkùnrin yìí padà wá kábàámọ̀ lórí iṣẹ́ kèfèrí tó ṣe ṣe bá ní ṣe ọlọ́ọ̀bá ní walam takun lahu fi'atun yansurunahu min dunillah wa ma kana muntasira ọlọ́ọ̀bá ní kò wá sí fíà kẹ́kẹ́ kò sí mẹ̀lẹ́bí kẹ́kẹ́ kò sí sí ẹni kẹ́kẹ́ tó wá ní kápá láti ràn lọ́wọ́ lórí àdáwò tó dé báyìí lẹ́yìn ọlọ́run bá kò sẹ́lẹ̀ ìran tó ní kàfà àti ìrànlọ́wọ́ gbogbo àwọn ọmọ gbogbo àwọn ọmọ rẹ̀ tí fi ń rí ẹgbẹ̀ pé èmi mo bí president kìníkà èmi mo bí governor kìníkà èmi mo bí doctor kìníkà èmi mo bí banker kìníkà èmi mo bí lawyer gbogbo àwọn ọmọ rẹ̀ tí fi yìí kò wá sẹ́lẹ̀ kankan nù wọn tó lè ràn lọ́wọ́ nígbà tí bá dé fí kò sí mọ̀lẹ́bí kankan tó ní kápá láti ràn lọ́wọ́ kò sọ́mọ kankan tó ní kápá gbogbo àwọn ọmọ tí fi ń ṣe fáàrí ẹ̀ min dunillah láti ràn wọ́n látọ̀ lẹ́yìn ọlọ́wọ́ bá wa ma kana muntasira ọlọ́wọ́ bá ní kò sì jẹ́ni tó rí ìrànlọ́wọ́ gbà lórí àbúrú tí lórí àdáwùtọ́lọ́wọ́ bá ní kíláfikà yìí ọlọ́wọ́ bá ní hunalikal walayatu lillahi alhaq huwa khayrun thawaban wa khayrun 'uqba ọlọ́wọ́ bá ní hunali ọlọ́ni lọ́run yẹn ọwọ́ alkiyama ìtumọ̀ hunalik yẹn tó tí lọ́rọ̀ bá ìtọ́ka sí ààyè ìtọ́ka sí ààyè ó yàtọ̀ fún haza haza wọ́n lè fi tọ́ka sí ààyè wọ́n lè fi tọ́ka sí èèyàn àmá hùnà hùnà wọ́n èlò àyàfi fún ààyè ha tó wà ń bẹ̀yẹn ha ù ha ù ha ù fẹ́ jí káṣẹ̀ tani jífẹ́ ní tafẹ́ tọ́ka nǹkan sí kó lè bá rí tafẹ́ tọ́ka sí náà tó wà mẹ́ ní ìṣàrọ̀ oún gẹ́gẹ́ ní tọ́ka tó wà mẹ́ láàmù tó wà mẹ́ wà ní láàmù ìbúrẹ̀ láàmù tó túmọ̀ sí pé tọ́lọ̀ ọba àdékẹ́lá ń tọ́ka sí wa àti ohun tẹ́yà bá lò hùnálìkì fún ìtẹ́yà bá lò hùnálìkì fún tó láàmù yẹn lórí kọ́ra pé ń tàbí ká ní húnà síra ní ti ṣẹwárí káàfù tó bá ń bẹ̀ẹ́ onápẹ̀ ní káàfù lè ṣùfọ́ káàfù ẹni tá a dájú ọ̀rọ̀ kan tá ń tọ́ka nǹkan sí tó bá wùwà lè yọ́kù mẹ́ tó bá wùwà lè fi sí síra ní ti ní hunalika alwalayatu lillahi alhaqqu ọlọ́wọ́ gbogbo tán pè ní alwalaya kìrọ́ a ní pé wá ní alwilaya àmá kìrọ́ alwalaya kí ní túnmẹ̀ òun náà ni pé gbogbo ìkápá gbogbo ìníkápá lórí nǹkan tọ́lọ́wọ́ bá nìkan ní ọmọ jẹ́ lọ́jọ́ gbẹ́dà kìyàmà ọ̀sẹ́nì kankan tí ó ń dẹ́kàpá lórí kankan mọ́ lọ́jọ́ gbẹ́dà kìyàmà àfọ́lọ́wọ́ bá nìkan sẹ́gbẹ́lé ayé yìí ọlọ́wọ́ bá lè kẹ́lá fún àwọn èèyàn ní kàpá lórí àwọn kankan náà tó ń gbé àwọn èèyàn náà ní kápá fi ṣe àwọn èèyàn náà ní kápá lórí ẹ̀ ní tán pè ní kódírọ̀ nìyẹn gbogbo nǹkan tá ń ṣe ọlọ́ọ̀bá àlejẹ́lá fún wa ní kápá láti ṣe láti rí ṣe tọ́lọ̀ọ̀bá àlejẹ́lá bá fún wa tọ́lọ̀ọ̀bá ọ̀kan bá fún wa ní kápá lórí ẹ̀ ààlè rí ṣe kódà ká gbìyànjú láti fẹ́ ṣe tàbí kó wùwá ṣe ààlè rí ṣe tọ́bá jẹ́ ìbẹ̀lẹ̀ kìyàmà ọlọ́ọ̀bá ní alùwàláyà fìlèlà gbogbo tán pè ní kápá lórí gbogbo nǹkan pátápátá kò ní sí bẹ́ẹ̀ nìkankan máa ẹnìkan tẹ́ òní ní kápá nǹkan kan àyàfọ́lọ́ọ̀bá alhaq ọlọ́wọ́ bá ọmọ òdodo òun nìkan ni ó ní kàpá lórí gbogbo nǹkan ṣe bá ní sí ẹ má wọ̀rí yìí sí pẹ̀yìn lọ́jọ́ gbẹ̀dà tìyàmà ọlọ́run ní lọ́jọ́ gbẹ̀dà tìyàmà kọ alwalayatu lillahi alhaq ó lè ní kàpá ẹ̀ ṣe bá ní sí gbogbo nǹkan yẹ́yẹ́ kọ̀ṣẹ́ bákanáà nínú kìrọ ẹlẹ́kẹ̀ẹ́jì hunalika alwilayatu lillahi alhaq ìsúwẹ̀ ní pé tó bá jẹ́ bẹ̀rẹ̀ kìyàmà ọlọ́run ọba nìkan ní ọwà di ọba tí a máa mú lọ́rẹ̀ gbogbo nǹkan bí táwọn èèyàn mú lọ́rẹ̀ yàtọ̀ fún ọlọ́run ọba yẹn gbogbo nǹkan mí táwọn èèyàn jọ́sìn yàtọ̀ fún ọlọ́run ọba tó kọ́ mú láàyò wọn yẹn wọ́n hì ti ara wọn lọ́jọ́ pé kìyàmà lọ́lọ́run ọba ìgbẹ́ sọ pé al-akhillahu ba'duhum li ba'din àdúhù gbogbo ọ̀rẹ́ kò rí òsùn torí kúlà ìdánpẹ̀ ní kúlà ó ju ọ̀rẹ́ lásán lọ ọ̀rẹ́ tó ní agbára nípẹ̀ ní kúlà ẹni tó wá ní kúlà nípẹ̀ ní kọlì ọlọ́bà rí pé àtàhìlá gbogbo èyí tẹ́ bá jẹ́ ọ̀rẹ́ kò yóò

huwa khayrun thawaba ọlọ́wọ́ bá ní ọjọ́ ń gbéjà kìyàmà òun lọ́jọ́ tó lóore fún wa ní ìtọ́lọ̀wọ̀n bá lè tó lóbi sẹ̀sán so ibẹ̀ nìsí wà khayrun 'uqba gbogbo iṣẹ́ tó yẹn bá sì ṣe fún ọlọ́run ọba nìkan òun ni ó jẹ iṣẹ́ tí ó lóore jù fún yẹn ní àtúbọ̀tá gbogbo iṣẹ́ tó yẹn bá ṣe fún ọlọ́run ọba nìkan òun ni ó jẹ iṣẹ́ tó lóore jù ní àtúbọ̀tá tó yẹn padà lọ bá lọ́dọ̀ ọlọ́run ọba òun sì ní ìgbẹ̀yìn rẹ̀ ó jẹ nǹkan tí ọlọ́run ọba àlékẹ́lá tí ó nífẹ̀ẹ́ sí نعم الله بني واضرب لهم مثل الحياة الدنيا كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض فأصبح هشيما تذروه الرياح وكان الله على كل شيء مقتدرا أكدوا من طلبنا بارك لنا في النبي صلى الله عليه وسلم فوائد ọlọ́wọ́ bá lè gẹ́rẹ́ kánàbí sallallahu alaihi wasallam tó fún wa alápẹjú èmì nítorí ká lè bá gbọ́ àgbọ́yé ọ̀rọ̀ ọlọ́wọ́ bá àti nítorí ká lè bá gbọ́ àgbọ́yé wípé ọlọ́wọ́ bá lè yóò gbé wa dìde lẹ́yìn tàbá kúta ta'ala a ní láǹfààní àti dérí àyà yìí torí pé tí a bá ní kí a tú àyà yìí yóò gbà àsìkò tó pọ̀ kọjá àsìkò tí ó kí a dúó àsìkò sì ti lọ́gán inshallah ta'ala kọlọ̀bà ní kẹ́lá kí ó sọ́wà tó bá di ọ̀sẹ̀ tí mọ̀ inshallah á tẹ̀síwájú lórí àyà yìí torí pé gbogbo eléyìí báyìí ọlọ́ọ̀bà ní kẹ́lá fi fún wa ní àpèjúwe àti ìpeni sákíyèsí lórí pé òun ọlọ́run bá lè fẹ́lá ní ìkápá láti gbé ẹ̀dá dìde lẹ́yìn tẹ́dà bá kú dán gbogbo àwọn àpèjúwe bẹ́ẹ̀ tọ́lọ́run bá lè fẹ́lá ti wá ṣe kálẹ̀ bá nígbàgbọ́ sí ẹlé tí ò tí ìṣẹ̀lẹ̀ yẹn ọlọ́ọ̀bá alékẹ́lá wá ń fún wa ìbọ́lọ́ọ̀bá ní ṣe báyìí ìbọ́lọ́ọ̀bá ní ṣe báyìí ṣe lè tọ́lọ́ọ̀bá alékẹ́lá fún yíò pé ó ṣẹlẹ̀ yẹn náà ọlọ́ọ̀bá ní kàpá àti ṣe ṣàbẹ̀lọ́ọ̀bá alékẹ́lá kí ó fún wa ní àgbọ́yé Al-Qur'an Karim kúrì sí wá ní ọ̀ṣọ́ pẹ̀lú ìmá síṣẹ́tọ̀ Al-Qur'an Karim ala la ilaha illallah subhanaka allahumma hamdik shada la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk